الحمد لله الحمد لله الحمد لله ربي يهتف باسمك قلبي الحمد لله الحمد لله الحمد لله ربي يهتف باسمك قلبي الحمد لله الحمد لله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 أشهد أن محمدا عبده ورسوله مميت بلا مخافة باعث بلا مشقة ọlọ́run ọba yìí ọba tí máa ń pa gbogbo ẹ̀dá ọlọ́lọ́run ọba tí ó sì pa gbogbo ẹ̀dá pátápátá <clears throat> òun ọlọ́run torí pé ọba yìí ó ń lọba tó mọ ìbẹ̀rẹ̀ gbogbo ẹ̀dá òun ló sì ní kápá láti fi òpin sí ìṣẹ̀mí èyíkéyìí nínú ẹ̀dá rẹ̀ yálà ìjẹ́dá ọmọnìyàn ni ìjẹ́dá àlùjànnú ni kódà tó fi dórí ìjẹ́dá àwọn màláíkà ọlọ́wọ́ ọba yìí ni ọba tó ní ìbẹ̀rẹ̀ rẹ̀ òun ló sì ní kápá láti fòpin sí i ìròyìn ọlọ́run o náà ọba tí ó ń gbẹ̀mí gbogbo ẹ̀dá bílá mọ̀káàfà lẹ́yìn ṣe pé yíó bẹ̀rù kankan bó ti wulẹ̀ kó a ó rí wípé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó dá oríṣiríṣi ẹ̀dá ó dá ẹni tó tóbi nípò ọba ó dá mẹ̀kúnnù ọdẹ tó ní ọdẹ ní tí ò ní ọlọ́run kì í wá bẹ̀rù wípé tá a bá ní kí á mú ẹ̀mí alágbára yìí sọ́dọ̀ báyìí sí wàhálà ò ní ṣẹlẹ̀ ọlọ́run bò páyẹ̀ ní kankan kò sí bẹ́ẹ̀ yẹn ṣe tóbi tó kò sí bẹ́ẹ̀ yẹn ṣe kàǹkà tó kódà já nàbí ọlọ́run ọlọ́run láì ṣe pé yóò bẹ̀rù pé kankan ó ṣẹlẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run níjọ́ náà kò sí kápá ìgbédìde lọ́wọ́ ẹnì kankan kò sí lọ́wọ́ ànábì ọlọ́run kankan kò sí lọ́wọ́ màláíkà kankan bí kì bá ṣe ọwọ́ ọlọ́run ọba Allah onìkan ló wà ọlọ́run yìí bá àìsí ni ọba tí máa gbé gbogbo tó bá ti kú tán yányán gbogbo egun tó ti jẹrà o ẹlòmíì egun rẹ̀ wọ́n ó ti fi malé gan nígbà wọn bá tún wúlẹ̀ tó ń kó yan rìn inú egun rẹ̀ tóbi tó ti kù kẹ́kẹ́ wọ́n ó ti ti fi malé ṣùgbọ́n lẹ́yìn kò di ọlọ́wọ́n bá lọ́wọ́ ọlọ́wọ́n tó pè dìde làwọn tí ọ̀rọ̀ òye sọ̀rọ̀ wọn ní Al-Qur'an wọ́n ní man yuhyil idhama ayé bal yuhiya alladhi ansha'aha awwala marra àwọn yìí ń béèrè pé àtàlẹ́ni náà tó tún lè sọ di alààyè àwọn egun tó ti kù kẹ̀kẹ́ sílẹ̀ yìí tún lè dèèyàn mọ́ ọlọ́run bá ní ẹ sọ fún wọn kul yuhiya alladhi ansha'aha awwala marra ẹni tó sopọ̀ ń ló dáa tẹ́lẹ̀ kó tó di pé kò tún wá sí mọ́ onítọ̀ náà ló lágbára láti tún lè tún gbé dìde padà torí pé ìpìlẹ̀ wa náà láti bí kò sí nǹkan náà láti bí àjẹ́ nǹkan kan yẹn olóhun tó padà ní ká jẹ́ nǹkan torí pé nìkọ̀ọ̀kan wa náà ń jẹ́ nǹkan báyìí ìpìlẹ̀ wa náà mínàlá adam tí ádámù bá tún wá dé táìsí mọ́ bá tún dé ọlọ́run tún lágbára láti tún sọ wá di ká tún máa bẹ̀rẹ̀ ló jẹ́ pé ìgbédìde kò da ọlọ́run láàmú rárá kò sí wàhálà kan bẹ̀ kankan fọlọ́run gbàgbó ọlọ́run sì tún wá sí gbogbo àwọn ẹranko egun tó ti jẹrà gbogbo ẹra tó ti kẹ́kẹ́ gbogbo ọlọ́run sì tún wá sọ gbogbo ẹ̀dẹ̀ yẹn àfáà ní kéèyàn ó lọ níyẹn nínú gbàgbọ́ ẹ̀mí yẹn wípé bàáìsùn bílà mọ̀ṣọ́kàn ọlọ́run ọba yìí ọba tí ó gbé gbogbo ẹ̀dá dìde ni kódà ọlọ́run ò ní ṣe wàhálà kankan níbi tọ́lọ̀wọ́ bó tó gbogbo ẹ̀ tí ó sì rẹ́gídé ìka ọmọ níka wa báyìí ọlọ́run ó tún tó gẹ́bọ́lọ́run ti sọ́nà àlùkọ́pá nìkẹ́rẹ́ tó fi débi ọmọ níka wa gbogbo jọ́ǹtì pátápátá ọlọ́run sì tún tó gbogbo ẹ̀ tí ó tún sí rẹ́gí tí ó tún gbé wa dìde nínú àlàyé yìí agbábọ̀yé wípé mùmíìtù lọ́lọ́run ọba tí máa fi òpin sí ìṣẹ̀mí ẹ̀dá rẹ̀ fífòpin sí ìṣẹ̀mí ẹ̀dá ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba tó lè dá ṣiṣẹ́ lọ́lọ́run láì bùkátà ìrànlọ́wọ́ ẹnì kankan ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun gbogbo tọ́lọ̀un bá gbà lérò tó bá fẹ́ ṣe tọ́lọ̀un bá ti gbèrò rẹ̀ o náà ní pọ́lọ́run ní kí nǹkan ó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ìgbà míì wá máa ń bẹ ọlọ́run ọba tún máa fi sọlá pẹ̀lú pé yóò tún wá gbéṣẹ́ kan yóò gbé lẹ́dà kan lọ́wọ́ pé ìwọ ṣiṣẹ́ yìí ìyẹn ò túmọ̀ sí pé bẹ́ẹ̀dà wọn ò bá ṣe iṣẹ́ ọlọ́run ò ní jẹ́ ṣiṣẹ́ lápẹjúwe òjò rírọ̀ wakala Allahu subhanahu wa ta'ala malaka Mika'il ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó gbé iṣẹ́ lé màláíkà Mika'il lọ́wọ́ bí inzalil matar lérí rírọ̀ òjò ọlọ́run gbélé màláíkà kan lọ́wọ́ bá ní Mika'il rírọ̀ òjò iye òjò mélòó ní ọ̀rọ̀ níbo ni ó rọ̀ sí níbo ni ò ní rọ̀ sí èwo ni ó tí ò ní rọ̀ ọlọ́run fi ètò yẹn ó gbé yìí lọ́wọ́ ọlọ́run fi sọ lánàá ọmọ ọ̀gá gbéṣẹ́ ńlẹ̀ lọ́wọ́ àsìkò bá fẹ́ kójú ọ̀rọ̀ kò iye òjò tí ó rọ̀ mìkàílù níkapá láti sọ pé kó lékún sí dínkù ṣùgbọ́n nínú ètò tọ́lọ́run láti lè fi kọ́ àwọn ẹ̀dá lẹ́kọ̀ọ́ wípé tí a bá gbéṣẹ́ léèyàn lọ́wọ́ ìjánu sẹ́wọ̀n náà ẹni tó gbélé wa lọ́wọ́ lónìí màláíkà Mikail kò láṣẹ kankan lérí kójú ọ̀rọ̀ àdìgbòjú ọmọ rẹ ọwọ́ Ọlọ́run ló wà ṣùgbọ́n Ọlọ́run ọba fi ṣe aṣojú Ọlọ́run ọba wà kálá rẹ Ọlọ́run làábọ Ọlọ́run pé ìwọ máa mójútó abala yìí bẹ́ẹ̀ náà ni àwọn àpẹẹrẹ nǹkan míì ọlọ́run àwọn ànábì ọlọ́run sí wa láti wá máa ṣàlàyé fún wa kí ló tọ́ kí ni ò tọ́ jàmáà bọ́lọ́run bá fẹ́ kí gbogbo wa ó ṣe tiẹ̀ bí ọba ní bí ọba ara nàbì kankan sí wa gbogbo ó ṣe tiẹ̀ bá a bá sí tọ́lọ́run bá sì fẹ́ kọ́tọ́ kí gbogbo ẹ̀dá mọ̀ sí tòun wọn ò bá ara nàbì wá àmì sí tọ́lọ́run lóbi jẹ́ pọ́lọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run sọ ní Al-Qur'an láti lè jẹ́ ká mọ̀ wípé káwọn èèyàn ó ṣe tọ́lọ́hun kìí ṣe agbára àwọn ànábì tààrán sí wọn ọlọ́run fi sọ fánàbí sallallahu alaihi wasallam ọlọ́run ní dájúdájú rẹ o innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi eré ànábì sallallahu alaihi wasallam ó lè fi ẹni tó bá wù ẹni tó wù ọ́ ó lè fi mọ̀nà dájú ṣáká ọlọ́run ọba ọba dẹ́dàá òun lọ́ba tí máa fi ẹni tó bá wù mọ́nà ìyẹn túmọ̀ sí wípé ìránṣẹ́ tọ́lọ́wọ́ bá ráwọn ànábì ọlọ́run tó gbéṣẹ́ yẹn lé wọn lọ́wọ́ iṣẹ́ yẹn kì í ṣe iṣẹ́ pé mímọ̀nà èèyàn ọlọ́run fi sọ́wọ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run kàn sí pé wọ́n máa ala rasul illa al ànábì ẹ̀sàwì òní tìyín so látara àdí eléyìí a fi lè mọ̀ wípé nínú ìlànà tọ́lọ́run ọba adẹ́dàá òun náà ni kó gbé iṣẹ́ lé àwọn ẹ̀dá kan lọ́wọ́ pé ìwọ máa ṣiṣẹ́ yìí bó bá sì wù ọlọ́run ọlọ́run lè má gbéṣẹ́ lé lọ́wọ́ kó ṣe fún ara rẹ̀ torí pàṣẹ ìtọ́ ọlọ́run tó bá ti ní kí nǹkan ò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ níta mú jáde nínú atótónu yìí òun náà ni wípé gbígba ẹ̀mí lára ẹ̀dá yálẹ̀ ẹ̀dá ọmọnìyàn ni ẹ̀dá àlùjọ̀nú ni ẹ̀dá míì ni nínú àwọn ẹ̀dá ọlọ́run gbígba ẹ̀mí ara wọn ọlọ́wọ́ bá gbéṣẹ́ yẹn lé màláíkà kan lọ́wọ́ tá à ń pè ní malakul maut gbígba ẹ̀mí ọlọ́run gbélé malakul maut lọ́wọ́ ọlọ́wọ́ bá ní mùmíìtù ọlọ́ba ti ń pààyàn ọkàn gbéṣẹ́ yẹn lé malakul maut lọ́wọ́ kì í ṣe malakul ní ìgbàgbọ́ alùsùnà wàlìjàmà òun ni wípé ikú gangan màláíkà tí ń gbẹ̀mí ẹ̀dá lòun náà ẹ̀mí kan ò sì ní jáde àfi kí malakul mọ́ọ̀tì kó lọ gbà kó lọ gbẹ̀mí wọn ọ̀nà kọ́nà tó wá ní kí jíjáde ẹ̀mí ó gbà wá ìṣẹ̀lẹ̀ tó ní ó ṣẹlẹ̀ tó mẹ́mí yẹn lọ́wọ́ kò sí tí ó ṣẹlẹ̀ tí ìṣèpé malakul mọ́ọ̀tì náà ní ó gbà yálà ọ̀fọ̀ ọ̀rọ̀ rí ni bí yorùbá ṣe máa ń wí mọ́lákùn mọ́tì náà ni ó gbà yálà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní lẹ́mí jáde mọ́lákùn mọ́tì bàtẹ́mi ọba jáde mọ̀lẹ́kà yẹn náà ni wà gbà èyíkéyìí nínú ọ̀nà torí kò jẹ́ wọn lẹ́bi máa rọ́pọ̀lọpọ̀ àwọn àfa ńlá mi nígbà tó bá ti àwọn nǹkan kan bá ṣẹlẹ̀ táyà bá ń gbà ẹjẹ́ àgbẹ̀ lọ léwòsàn àyọ̀ níbi sọ̀rọ̀ léwòsàn torí pọ̀ náà ti mọ̀ pé ajal àsìkò ti tó so kò ní í sí àyàfi kí màlẹ́kà ò yọjú yíyọjú màlẹ́kà yìí màlẹ́kà méjì ni ó yọjú màlẹ́kà kan bẹ tọ́jẹ́ pé màlẹ́kà ti ìkẹ́ àwọn màlẹ́kà kan sì ń bẹ tọ́jẹ́ pé màlẹ́kà ti yà ẹ̀mí ò ní fẹ́ jáde lára ẹ̀dá kan àfi kó rí ọ̀kan náà màlẹ́kà méjèèjì ọlọ́run bá sọ náà alìkẹrì أعوذ بالله من الشيطان الرجيم ألا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ها التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ألا وبان ní dájúdájú àwọn tí wọ́n innal ladhina qalu rabbuna Allah dájúdájú àwọn tí wọ́n ń lè sọ lásọ fọwọ́ sọ́yà pé ọlọ́run Allah náà lọ́lọ́run àwọn thumma istaqamu ṣùgbọ́n tí wọ́n ń sọ lórí ahọ́n yẹn tí wọ́n ṣiṣẹ́ tọ́ tí wọ́n dúró ṣinṣin lérí ẹ̀ tí kìí ṣe kí wọ́n kàn ń sọ lórí ahọ́n lásán ọlọ́run ní tatanazzalu alayhimul malaika níjọ́ tó bá fẹ́ jáde láyé àwọn màláíkà sọ̀kalẹ̀ wá bá kí ni wọ́n máa sọ fún ọ wípé Allah takhaf wala tahzanu àmàlẹ́kọ̀ máa sọ pé ẹ má bànújẹ́ ẹ má bẹ̀rù ẹ sì má bànújẹ́ wọ́n máa fún wa nílò òdùnnú pẹ̀lú pé ibi tọrọ wọn ó jà sínú àlìjẹ́nà tọrọ bá ti wá débẹ̀ wọn kẹ́nìkan wá máa sọ fẹ́ni pé ọ̀rọ̀ ẹgbẹ́ lọ nìkan yóò ní kò ní dìdì torí pé òun náà ti mọ̀ pẹ̀lú tóun ti rí òun ìtókù ti retí òun náà ní mọ́lá kan mọ́ bẹ́ẹ̀ sì ni tó bá yẹ pẹ́ ní ibi tí èsì ẹni ọlọ́run olórí nǹkan tó olóò fi máa tọrọ òun kan kù sí ọlọ́run ni yawma yarawna al-malaika la bushra yawma idhin lil-mujrimin ọlọ́run níjọ́ táwọn ọ̀daràn tí wọ́n bá rí màláíkà náà bá fẹ́ fàyé lẹ̀ ọlọ́run ní kò sí dùn kò sí ròdù ní kankan fún ẹjọ́ náà tó pa àwọn náà bọ̀n tọrọ ọkà kò sí sí ìdá mùmítù lọ́lọ́run malakul mọ́tì yìí bó ṣe wá rí kò lè ṣàdédé lọ gbẹ̀mí ẹ̀dá kankan ìlà àbí ìdìnnìlà àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run iṣẹ́ tọ́lọ́run ọ̀bá rán kì í lóbi pé wípé nìkan pa láéláé nínú àkídà mùsùlùmí tó yẹjú ni tábà sọ pé ó lọ sí ẹnìkan pa ajẹ́pẹ́ tó máa ń tà ń sọ ni pé bóyá ọlọ́run ló ṣàṣìṣe ni àbò ló ṣiṣẹ́ jẹ́ ọ̀kan ló méjì yẹn ló yẹ. ìdàn tábà ti nígbàgbọ́ wípé mùmíìtù lọ́lọ́run olọba tí máa ń pẹ̀dá pẹ̀lú àṣẹ tí ó pa malakul mort lọ́gbẹ̀mí lágbájá ọmọ lágbájá malakul mort ò sì ti sọ pé ọlọ́run ọmọ ti kéré ọlọ́run ọmọ nínú ọkọ̀ tó bẹ́ẹ̀ ṣe lọ́sẹ̀ tí ń bọ̀ mọ́lákùlù mọ́ tí ò ní wẹ́yìn lásìkò náà bá ti pa ọlọ́run náà sì ní mú mi tún bílá ọmọ káfà òun náà ní bẹ̀rù ìgbà abámọ̀ sì sọ pé kẹ́mi lágbájú parí báyìí ayé ọmọ bàjẹ́ kò sí ìtọ́kọ ọlọ́run bílá ọmọ káfà nítorí wíwà tí wọ́n gan lágbájú ọmọ lágbájú ò tí ì dáyé ilé ayé sì mẹ́ ńgbọ́ bá wà láyé ayé ọmọ tí ọba tó sí láyé náà máa ayé òtún máa dáyé ọ títọ́ lọ́wọ́ fi ní gbogbo ẹ̀ ọdún pẹ́ ìròyìn tọ́lọ́run ó ní gbígbà ẹ̀mí òun ní ìsìn máa ń rán malakul maut láti lọ bá malakul maut ọ̀wá ní ṣiṣẹ́ jẹ́ ọ̀wá ní dáṣẹ́ tiẹ̀ náà jẹ́ débi pé èèyàn yóò wá pé ẹnìkan mọ́jọ́ ọlọ́jọ́ lọ torí pé àwọn àgbàgbọ́ tá à ń sọ yìí àyìnbọ́gbọ́yé a máa jẹ́ káwọn gbólóhùn kan máa jáde lẹ́nu àwa Yorùbá tó sì ń tako ìpìlẹ̀ gbàgbọ́ wa ọmọdé ọlọ́jọ́ lọ ọgbà kò ní kúkú a jẹ́ wípé bóyá Ọlọ́run ló ṣàṣìṣe àbí kí malakul maut kò sì sẹ́jẹ́ ṣùgbọ́n kan ní kejì yìí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run máa tayọ bẹ́ẹ̀ kullu hadha yunafi kamal Allah subhanahu wa ta'ala ó tako pípé ọlọ́run ó tako ìrànọ́dà rẹ̀ ó ti tako kúdúrà rẹ̀ agbára ọlọ́run ọba tó lágbára ní gbogbo nǹkan a nígbàgbọ́ wípé malakul maut ẹ̀dá kan ni tọ́lọ̀ ń dá eléyìí yóò lè jẹ́ kí gbàgbọ́ wọn yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn tí wọn ò lẹ́sìn àbí ìgbàgbọ́ àwọn oní sáyẹ́ǹsì àbí ìgbàgbọ́ àwọn fàlásífà àwọn philosophers tó pé gbàgbọ́ tí wọn ní kí bóyá nìkan ó wà nílé ìwòsàn sìn ó wá fàyè lẹ̀ ó ní àìsàn kìíní tó ṣe yẹn kánsà tó ṣe yẹn lójú kú àwọn èyí gbàgbọ́ wípé mọ̀lẹ́kà kan ń ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ dókítà tí ó ṣe mùsùlùmí pé màlẹ́kà kan bẹ tí máa ń gbẹ̀mí yóò ní ọ̀rọ̀ oúnjẹ bẹ́ẹ̀ nínú àìsàn tó ṣẹ nìyẹn olójú ó ṣe ni o olójú ó lọ kan ló ti ní problem lóòótọ́ ìyẹn ò túmọ̀ sí pé àárẹ̀ ṣùgbọ́n àárẹ̀ sábàbí ló jẹ́ gbígba ẹ̀mí ọlọ́run bá nínú ọ̀rọ̀ mọ́lákùlù mọ́tò kò lọ gbà torí pé mélòó mélòó òun lẹni tí nǹkan kan ò ṣe tẹ́mẹ̀lẹ́ ó sì jáde mélòó mélòó lẹ́ni tí ààrẹ sì ṣe fáá tí ó sì tún tatú tí ó sì tún dìde solóbi jẹ́ pé ìgbàgbọ́ wa onípa gbọ́dọ̀ nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ níbàámu sí ti bẹnu kìtàbù wa sunna òun náà ní wípé màláìkà tí máa ń bẹ̀ ẹ̀mí tọ́lọ̀ máa ń ẹ̀dá ni kìí ṣe pé bóyá ìsàkà kìí ṣe pé nǹkan kan ní gbẹ̀mí là àìsàn ló gbẹ̀mí ẹ̀ torí pé mélòó mélòó lẹ́ni tá ìsàn náà ṣe tí ó sì torí ẹ̀ fi àyè ilẹ̀ agbúdọ̀ nígbàgbọ́ ẹ̀kọ́ ẹ lórí eléyìí kí nìdí tá a fi sọ eléyìí nígbà tá a ní ẹ̀dá ni ikú mọ́lákùnrin mọ́t ẹ̀dá ni òun náà torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run kó yíwa náà Al-Qur'an Al-Karim wa agbúdọ̀ rẹ̀ rí fún min al-kitab wa sunnah ọlọ́run sọ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní alladhi khalaqal mawta hayata liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ọlọ́run ní òun ọlọ́run òun ló ń da iku pé ẹ̀mí jáde lára ẹ̀dá èyí ò sí mọ́ ni inú ẹ̀dá ọlọ́run kí ìdí tá a fi sọ pé ẹ̀dá ọlọ́run ni òun náà ní gbólóhùn khalaqal mauta idan al-maut makhluq ẹ̀dá ni nínú àwọn ẹ̀dá ọlọ́run eléyìí ni tó ṣe déédéé pẹ̀lú ìgbàgbọ́ ahlus sunnah wal jamaa kì í ṣe wípé nǹkan kan bóyá ara ẹ̀ka ló ṣe bóyá kìnìkan ikú gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀dá ni nínú ẹ̀dá ọlọ́run bákan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì jẹ́ kó di mímọ̀ fún wa nínú hadith tí a fọwọ́ Bukhari gbà wá òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní yu'ta bil mawti yawm al-qiyamah ala surati qabshin amlahin fayudbahu bayna al-jannati wan-nar ọlọ́wọ́ ní tó bá rí jọ́gbìn dal qiyamah wọ́n mú ikú gangan ikú wọn mú wá jọ́gbìn dàlùkìyàmá wọn mú wá ní àwòrán àgbò táàfin máa ń paléyà wọn bí ó ṣe rí nù kì í ṣe pé bó ṣe rí gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n aláṣúra agbọ́dọ̀ gbọ́ yé bẹ̀ pé àṣàgbò gan ni kú là ẹ̀dá ọlọ́run kan ni ṣùgbọ́n wọ́n mú wá aláṣúrọ́ ti caption ní àwòrán bí àgbò téèyàn fi paléyà ọlọ́wọ́ wà ní kí wọ́n dù bẹ́ẹ̀ lẹ́lẹ̀ jẹ́nẹ̀tì wà náà kán lọ dù òun náà láàrin iná àtàlìjẹ́nà ọlọ́wọ́ aṣọ fọmọ àlìjẹ́nà wípé tọ̀ kò sí kú mọ́ o ẹ̀mẹ̀ gbádùn lọ ẹ̀yin ọmọ náà náà kò sí kú mọ́ ẹ̀mẹ̀ báyà yẹn lọ ọlọ́mọ sì wà lọ́mọ náà lóbi dẹ́pọ̀ yìí tí ọ̀rọ̀ ọmọ náà fi burú níjọba ìdàlù kìámà ọlọ́mọ sì wà láyé tá a wà yìí tíyà bá dojú ẹ tẹ́mi bá ti lè jáde ẹnìyàn ọmọ ìyá yẹn mọ́ ẹ̀mí ní bẹ lára lèyàn ń fìlì pé òun rí ẹ̀tà ìró tẹ́mi bá ti lè jáde ara yẹn ọmọ ẹ̀tà ìró yẹn mọ́ ṣùgbọ́n lọ́n tọ́lá rẹ̀ ga ọlọ́run ti wá mú ikú òsì mọ́ ẹni tó bá ti wà ní àlùjọ náà mà lọ gbére kò sí kú mọ́ ẹni tó bá ti wà nínú náà ìyà tí ó jẹ nínú náà ìyà tó tó kẹ́mi ò bọ́ ni ṣùgbọ́n mi ò ní bọ́ torí pé kò sí kú mọ́ so eléyìí náà mina sunna arimújáde wípé lèlèmọ́tì sífàtún òjòdìyà sífàtún mùjásádà ikú ní àdámọ́ ó ní ẹ̀dá ni eléyìí ni ìgbàgbọ́ ahalusunna wàlìjàmáà yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn kan tí wọ́n gbà pé ikú kò í ṣe nǹkan kan kò í ṣe ẹ̀dá kankan ìṣẹ̀lẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìkan síkì tó wá kú láàrín kúkú ṣùgbọ́n nígbàgbọ́ àlùsùnà ọ̀jà máa lélẹ̀ tí ń bẹnu Qur'an àti tó ń bẹnu súnà ní sàlám ọlọ́run dẹ́kun yóò wá wípé ẹ̀dá òun náà ni khalaqal mauta ọlọ́run dá ikú ìdá al-maut makhluk. ọlọ́run ọba yìí mumitu bila makhafa ọba tí máa pa ẹ̀dá rẹ̀ ni láì ní bẹ̀rù kankan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ba'ithun bila mashaqqa ọba tí ó sì gbé gbogbo ẹ̀dá dìde ni láìsí ní fojú winá ìdààmú kankan lójú ilẹ̀ ọmọ ẹnu pé kọ́lọ́hún tó kú ẹ̀dìde gbogbo èèyàn ó sì máa dìde gbogbo egun ó sì yóò máa tó papọ̀ mọ́ra wọn egun mi ń bẹ tẹ́ pé níbi tí egun wà ní ìsìn bóyá dún lọ́wọ́ ara gan bẹ́ẹ̀ ń bí tọ́ba ti tó àsìkò níbi tí gbogbo ẹ̀ wà òkú wọ́n sọ papọ̀ mọ́ra wọn ọlọ́run ó sì léyìí bí náà mo ṣàkọ kò tiẹ̀ ní ìdáláàmú kankan kò ní wàhálà kankan nù ọlọ́run fún alákòójúwe ní Al-Qur'an al-Karim nípa arákùnrin kan awokàlẹ́dì marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha ọlọ́run bá ní àpèjúwe ọ̀rọ̀ yìí ó dà gẹ́gẹ́ bí arákùnrin kan tó lọ níbi ó kọjá níbi ìletò kan gbogbo ìletò yẹn nígbà tó kọjá ń bẹ̀ ó rí páwọn èèyàn pọ̀ ọjà ń bẹ ń bẹ kálukú ń sẹ̀mí ìgbà tí wàá padà kọjá mọ́ síbẹ̀ ó rí pé gbogbo ẹ̀ ti dà wọ́rọ̀ eku òkú àwọn èèyàn lórí ń bẹ bóyá ogun kan ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ti dà wọ́rọ̀ kò sí èèyàn kan bẹ̀ mọ́ àwọn ànáyé wí ìlàwọ̀ hàdì ìbá àdàmọ̀ tí gbogbo nǹkan yìí ti mọ́ lọ́lọ́wọ́ tó jí ìwé yẹn sáwọn ilé ìtulè jí mọ́ báyìí sọ́lọ́n tó lè gbogbo àwọn ilé ìdìdè mọ́ fa amata Allah mi àtàámi fún mọ̀ bàtà ọlọ́run bá wá ní kónítọ̀ bó ti sọ̀rọ̀ yẹn ọlọ́run bá pa ẹ̀mí bá jáde lára ti náà. ọ wá lu didi ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ọlọ́run tó wá gbé didi gbàtọ́lọ̀ wá gbé didi ọlọ́run á ní ìjọ ah, ti gbàgbé pé òun ti lu ọgọ́rùn-ún ọdún ọlọ́run ká pọ̀ bá lè mọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn débi òǹdà gbà tí ó wulẹ̀ eegun òkú kẹ́tẹ́kẹ́tẹ́ lórílẹ̀ tó ti jara ọlọ́run mọ́ òun eegun rẹ̀ nù ṣùgbọ́n a fẹ́ fi yọ bá a ṣe máa jí òkú dìde ọlọ́run wa ni lójú rẹ̀ náà eegun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wá ń sọ pọ̀ mọ́ra wọn ń sọ pọ̀ mọ́ra wọn ẹran wa ń bò títí kẹ́tẹ́kẹ́tẹ́ bá tún gbó ọlọ́run ni fi hàn án kó lè mọ bí agbára àwọn ọlọ́run ṣe tó pé kò sí bónítọ̀ ń ṣe tó kódà kó kú pọ́n tó wà lọ fi ẹ̀rọ kan fi lọ eegun rẹ̀ kó di àtíkè kí gbogbo ẹ̀ kú kán tó lọ dànù omi kó de eru ká dànù omi kó mi ó gbé lọ bàáyé tó ń gbé la ọlọ́run gbogbo ẹ̀ dìde láì ní ní wàhálà kankan nínú bó ti wọlé ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan kan tó fẹ́ sọ fún wa ju bí agbára ọlọ́run ọba ọba dẹ́dà bá agbára rẹ̀ ṣe tó ẹni tó bá mọ nǹkan yìí nípa agbára ọlọ́run èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé èyí ó fi ara èèyàn sábẹ́ òfin ọlọ́run sábẹ́ ẹṣẹ́ ọlọ́run èyí ó sì sájìnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí mọ́ṣẹ̀tọ́ ọlọ́run ọ̀rọ̀ burúkú ni kéèyàn máa dásà pé àtàyà tó sọ̀rọ̀ bọ̀ bá pàdé tó pàdé tó gbẹdẹ kìámà ọkà bá máa kó wáyé rí anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni wọ́n bí ẹlòmíì léèrè ọlọ́run ni ayé sọ́sínú àlìjẹ́ náà ẹ̀mú jáde ẹni tó ṣe wípé ẹni tó jìyà jù láyé tó ebi gbogbo sẹ̀mí ayé rẹ̀ ìyà ló fi jẹ tó fi fa ayé lẹ̀ ọlọ́wọ́ wà ní ẹbí sínú àlùjẹ́nà láàrin ìṣẹ́jú ayé tó mú jáde ẹbí lè rí kó só jìyà rí yóò ní kó sì tọ́jọ́ bẹ́ẹ̀ bìkíní jẹ́yà láàrin ìṣẹ́jú àyà tó lòdù àlùjẹ́nà ọlọ́wọ́ wà ní ẹni tó gbádùn jù láyé tó ebi gbogbo sẹ̀mí ayé rẹ̀ ó fi gbádùn ní gẹ́gẹ́ àwọn tó ń kó orílẹ̀-èdè wa jẹ gbogbo ẹ̀ ọmọ àti kékeré millions ní ń sàn ó sì lò bẹ́ẹ̀ fa ó tún kú lérí ẹ̀ kò tún sí tọ́lọ̀ ọlọ́run ni ẹ fi sínú ná láàrin ìṣẹ́jú ayẹ tó mú jáde ẹ wá bí léèrè pé sóò gbádùn rí yóò ní kí ló ń jẹ́ gbádùn fún ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ látara àdí ilé ló jẹ́ pé àṣà tí ò da oníkẹ́yìn ọmọ sọ pé ìbíláyé ọ̀wọ́n sàtì ẹ̀dùn náà ọ̀run làwọn ọ̀run

bílá mọ̀ṣàkọ̀ kò wá sí bó o ṣe wulẹ̀ ló lágbára tó kíníkan kíníkan àfẹ́rí kan bẹ lọ́wọ́ rẹ̀ kíníkan kò lè pamọ́ fọ́lọ́ gbogbo yín pátá lọ́wọ́ tó gbòdìdì gbogbo ọ̀nà tó ní kálukú rí ó gbà kò fi fàyè lẹ̀ bàáyísùn lọ́lọ́ yóò gbé gbogbo yín dìde bílá mọ̀ṣàkọ̀ tí ó sì ní ní wàhálà rárá mo ti wulẹ̀ ọmọ wà mọ̀ sáàlà bí sifáàtì ìkọ̀dímẹ̀ kọ́bìlẹ̀ kọ́lùkì ọlọ́wọ́ báyìí ọba tó ṣe wípé gbogbo ìròyìn ọlọ́run kò yẹ kò bọ̀ ní ti pọ̀ pẹ̀lú ọlọ́run tipẹ́tipẹ́ gbogbo ìròyìn ọlọ́run pátá ìròyìn rẹ̀ ìròyìn láéláé ni kì í ṣe pé nígbà tó ṣe nǹkan ló tó gbàrò yìí rọ̀sáàkù lọ́lọ́ kọ́bùlà rìsíkì kọ́ọ̀lùkù lọ́lọ́ kọ́bùlà kálkì mùmíìtù lọ́lọ́ kọ́bùlà kálkì mọ́tì ìyẹn gbúdọ̀ tó jẹ́ gbàgbọ́ táàfà àkẹ́kà ní gbogbo ròyìn tọ́lọ́wọ́ bá ń ròyìn ara rẹ̀ kì í ṣe pé nígbà tó tó ṣe nǹkan ló tó gbà ròyìn eléyìí jẹ́ kí ìròyìn ọlọ́run ọba kó yàtọ̀ sí ròyìn àwọn ẹ̀dá bábá lẹ́nìkan káfíńtà ní sígbà tó kọ́ṣẹ́ káfíńtà látó pè káfíńtà àbígbà tó bẹ̀rẹ̀ sí ní kàkótì látó pè bẹ́ẹ̀ torí pé ìgbà tí wọ́n bí ìgbà tó kọ́kọ́ dé àrùn káfíńtà ọmọ tá a bí o káfíńtà ẹ̀ tó sì kóso lọ́wọ́ torí pé ìròyìn yẹn ìṣòro nígbà tó bá tó wá dáyé tó tó lọ kọ́sẹ̀ o tí wá ń ṣe nǹkan o lẹ́yìn ṣíṣe nǹkan yẹn ló tó gbàrò yẹn o ṣùgbọ́n òyìn tọ́lọ́wọ́ bá tayọ bẹ́ẹ̀ kì í ṣe pípa tọ́lọ́ ń dẹ́dà ló tó wá ń jẹ ọba dẹ́dà kásáájú kó tó dẹ́dà ló tó ń jẹ bẹ́ẹ̀ gbogbo òyìn ọlọ́wọ́ bá kì í ṣe ìròyìn tuntun tọ́lọ́ tẹ̀sẹ̀ ń gbà pé à ah, kódà lọ́dún tó kọjá yìí kan ọlọ́run jẹ́ tó gbàrò yìí bí hundred látara àwọn akẹ́kọ̀ọ́ tó tún ṣe gẹ́gẹ́ bá a ṣe máa ṣe president wa a ní wọ́n tó fún president láwọn ọdún o abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tọ́lọ́run ò rí bẹ́ẹ̀ a jẹ́ wípé ìtumọ̀ rẹ̀ táwọn afá fi sọ bẹ́ẹ̀ ni wípé tá a bá sọ pé Ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ gba àwọn ìròyìn àpọ́nlé kan nísìn a jẹ́ pé lánàá nígbà tí ò tí ì gba ìròyìn àpọ́nlé yẹn kò tí ì pé ìtumọ̀ ẹ̀ nìyẹn Ọlọ́run ò gba ìròyìn tuntun kankan ìròyìn gbogbo rẹ̀ tá a fi ròyìn Ọlọ́run ọba ó ń bẹ pẹ̀lú Ọlọ́run ọba tipẹ́tipẹ́ kó tó ṣe gbogbo nǹkan yẹn làfáàfin ni wàmọ̀ ìròyìn ọlọ́run ọba kò yẹ kò bò tí ń bẹ pẹ̀lú ọlọ́run ọba láti jọ tó ti pẹ́ kọ́bílà falkè ṣáájú kọ́lọ́run tó dẹ́dà pátá gbogbo òròyìn rẹ̀ ó ti bẹ pẹ̀lú ẹ̀ o. lam yazdad bi qawli lam yazdad lam yazdad bi qawli lam yakun qablahu min sifatihi bíbẹ ẹ̀dá dídá tọ́lọ̀ ń dẹ́dàá kò lé nǹkan kan kún nínú ìròyìn ọlọ́run kámọ́ àrùkù à sẹ́yìn nígbà tó lọ́n dẹ́dà náà ló tó ń jẹ́ra sá torí nígbà tí ò sẹ́dà ṣèbí ọlọ́run bò kò sẹ́ni tó fẹ́ bọ́ bìlẹ̀ tàṣí fáwọn kò lọ́ba bọ́ ni so ìgbà tó tó dáhùn tí ó bọ̀ ló tó jẹ́ ọba bọ́nibọ́ni là ajẹ́ wípé dídẹ́dáhùn ọlọ́run ti benefit ó sàǹfààní níbi dídẹ́dà torí pé tí ò bá dẹ́dà ni ó súnmọ́ kó mọ́ ní ìròyìn ọba bọ́ni adẹ́gbẹ̀dà tó dá ló fún láǹfààní àwọn afáàní òrí bẹ́ẹ̀ sáàkì kó tó dẹ̀dà ló ti ń jẹ́ kíni o ló ti ń jẹ́ rọ̀zák eléyìí nínú ìròyìn ọlọ́run ọba ni àsìkúdọ̀ gbọ́ yìí bẹ́ẹ̀ kásì gbà á gbọ́ bẹ́ẹ̀ wàkàmàkàlẹ̀ bìsífàtì àsàlíyà gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìròyìn ọlọ́run ọba yìí àsàlíyà ni al-azali bizayinu o náà ní nǹkan tó ti ń lọ tipẹ́tipẹ́tipẹ́ láti jọ àtìgbà láíláí tó ti ń bẹ pẹ̀lú ọlọ́run bọ́lọ̀ ti ń bẹ náà nìròyìn ọlọ́run ọba ti ń bẹ ọba tí ò ní ìpìlẹ̀ kò láàrin kò sì ní ìpìlẹ̀ láíláí bí kídàmù àzàlíyà ṣe ń bẹ fún dáàtì ọlọ́run pípẹ́ táàmù bẹ̀rẹ̀ rẹ̀ bó ṣe ń bẹ fún bíbẹ ọlọ́run bẹ́ẹ̀ náà ló ń bẹ fún gbogbo bẹ́ẹ̀ náà ni àwọn òròyìn ọlọ́run ọba yìí kò ní yẹ kò ní gbò yóò máa bẹ pẹ̀lú ọlọ́run títí láéláé ni àti rẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì tán padà tó yọ lóyè tó jẹ́ pírẹsidẹ́ǹtì mọ́ wọn wà máa ní àwọn pírẹsidẹ́ǹtì wà ná tó bá padà kúrò mbẹ bẹ́ẹ̀ yẹn jẹ́ gọ́fúnà yóò di fọ́mà gọ́fúnà ipò yẹn àpọ́nlé ni fọ́mà gọ́fúnà à ń dọ́gbọ́n kì í sọba tó ṣe pé tó bá wá dàsìkò kan ìròyìn ò ní sí fún ma gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ gbọ́ yé nínú ìròyìn ọlọ́run torí pé kulluhu yarji'u ila kamalihi fi dhatihi wa sifatihi wa af'alihi gbogbo ẹni tó máa pípé èyí tó ń bẹ fọlọ́run ọba ọba dẹ́dàá wa nínú àwọn ìròyìn rẹ̀ nínú àwọn pápápá rẹ̀ àti nínú àwọn iṣẹ́ ọlọ́run abẹ́ ọlọ́run ọba nínú tóbi rẹ̀ ọlọ́run ní ká dá títóbi ọlọ́run ọba wa máa kásì lè máa ṣiṣẹ́ tọ̀ bó ti tó àti bó ṣe yẹ kọ́lọ̀ wá wọlá bó ṣe tó bó ṣe tó náà ni kò fi sàánú wa kó má fi bó ṣe tó kó má fi bá wa wí wọlá àti tóbi ọlọ́run ọba àwa fi ọlọ́run ọba eléyìí tí agbóyè ọlọ́run yóò ṣe wá láǹfààní kọ́lọ̀ kó ṣe ní àwùjáre fún wa kó má ṣe ní àwùjáre fún wa lérí tó bá dọ́gbọ̀dà lé wa lérí dọ́gbọ̀dà kíyàmà kó sì sọ wa di dọ́mẹ́jọ ìlọta tó الحمد لله ربي يهتف باسمك قلبي الحمد لله الحمد لله الحمد لله ربي يهتف باسمك قلبي الحمد لله الحمد لله حمدا إله وشكرا أنت يا معبد يا من جل قدرا جل قدرا